bá ń tẹ̀lé lánàá àtàwọn sàhábé àtàwọn ará alé annabi àti ọgbọ́n tí bá ń tẹ̀lé lánàá annabi náà tí ó fìdíjú alkiyama olùwàmọ́sá kàwà náà kúnnà wọn o amin a tún dúpọ́lọ́dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí tí ó ṣe ní rọrùn fún wa látún ti péjọ ní ọ̀kan náà àwọn ilé rẹ̀ ká máa ka ọ̀rọ̀ olúwọba náà kasi ma gbọ́ kí bá wa sọ́nà al alkarim bọ́lọ̀n ti ní kí abẹ́rẹ̀ ti rọmọdọ́nà tọdún yìí ọlọ́nkọ́ mọ́ ṣe láṣe ma fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo tí a bá ṣe nù rọmọdọ́nù iná ọlọ́nkọ́ mọ́ sàgbà lẹ́sìn àti rún àtàwẹ̀ àti ṣùdúrú majalisi dhikri irú ilé ìbáyìí bí wọ́n bá ọlọ́nkọ́ mọ́ dùn aládá gbogbo ẹ̀ o gbogbo bí tí èyàn tí ma bá tí ma jẹ́rì ẹ̀ láyé àti lọ́run ọlọ́nkọjá bà bẹ́ẹ̀ ẹ̀rí fàǹfà ní bọ́yáwàta bá ṣẹ̀ṣẹ̀ wátẹ̀fsíru lọ́pọ̀ nǹkan bá ti máa wí fúnra wa àkọ́kọ́ ni tasihihu tilawatina lil-Qur'an kàtún ahọ́n wa ṣe bó lọ́lọ́n ti fẹ́ ká pé al-Qur'ani òun ni ọmọ ìyá wa alfa Abdullahi inú àwọn tọ́lọ̀n sànú tọ́lọ̀n tí lóhun ọmọ ké dáadáa láàfí pé kọ́kọ́ bá wa ké kí yóò kàrùkù wa náà mo rí pọ́pọ̀lọpọ̀ àmúkùrá nì lọ́wọ́ lónìí ni mo fi ní bọ́yá àwọn tí ń sẹ́sẹ̀ ń wá àbá gbàgbé ó sì pàtàkì ká mọ́ bóòlà àti kí alkùrá nì kẹrìm ẹnu wọn bá tààfà bá ké tó ń wo nì náà ó tó kẹyàn náà padà máa lọ dìvẹ́lọ́pù ara rẹ̀ ẹdàkùn àìdàgbà masáwó yóò pé adúrú mi wà láyé adúrú ò sí inú ìtẹ́yìn ọ̀bá mọ́ ọlọ́run sí pọn wa lé pẹ̀lú eléyìí ẹnìkan pé ọwá lè kéwú ń lọ tẹ̀fsíìrù ni èyí sì mú kùránì lọ́wọ́ ọmọ ọmọ ìwọlọ́mọ mọ̀ sínú ara rẹ̀ pé yìí àsíkèkúkè ní ké bí án tí máa ké kẹba pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run áyàbí tí a ti bẹ̀rẹ̀ tafsirul Qur'an al-Karim lọ́dún yìí òun náà lẹ́gbọ́ta afá ti bẹ̀rẹ̀ ní ibẹ̀ náà ládé láwẹ̀ tọdún tó kọjá ọlọ́nkọmọ́ṣà sí rọrùn fún wa lọ́dún yìí náà gbogbo ìtí àbá wí náà àti alkiyama òun ni àyà ọgọ́rùn kan àti ọgbọ̀n naam aya yes bẹ́ẹ̀ náà ni aya 135 nínú suratul baqarah ibi tọ́lọ̀ tí ń bẹ́ mẹ́ àti wọ́ sọ̀rọ̀ báyìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم olúwani wàkọ́ọ̀lù kúnù húdan àwọnàsọ́rọ̀ tàhtàdù kúlbẹ̀lmílẹ̀ta ibrahim hanifa وما كان من المشركين وقالوا كونوا هودا أو نصارى تهتدوا بويا يا يهودي بس في يا نصارى تهتدوا أجوانا نالوا olúwa láwọn kan wà kọlu ọlọ́nkọ́ wí o wà kọlu àwọn kan wí bẹ́ o tàwọn yahudinu tàwọn nasọ́ránù èwo làwá náà ń wí lónìí bọ́ tẹ̀bùlígù bọ́ súfí bí kíní ló sì pérẹ sẹ̀mí aláwù lè mọ́ ní àmìdàwú ọlọ́mẹ́ni tí ń sìn ìjó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wà kọ́ọ́lú ìjó rí bẹ́ẹ̀ báwọn yahudi ti wí lánàá báwọn nàṣọ́rá ti wí lánàá àtẹ̀yítà wa náà ń wí lónìí èyí ẹ̀rí ẹsẹ́ àkínẹ́ ma jà sí tàtàdù kúnù húdán àwọn nàṣọ́rá èyàn bá yàúdí kọ̀ bá nàṣọ́rá ìbọ́lọ̀ náà lẹ́ ń pé tàtàdù ojú ọ̀nà náà nù wàkọ́ọ̀lù olúwalọ́rọ̀ tẹ̀mí kọ́ wàkọlù àmọ́ká fi lè mọ̀ gẹ́gẹ́ bí alkùránì kẹrí mú ti ń tawájí mú ní gbogbo tàn alkùránì èsẹ ká mọ̀ gbádùn ẹ̀ kákẹ́kọ̀ọ́ ni àṣẹ ìtawà náà ń gbọ́ táwọn èèyàn ń wí lónìí àsáwọn kan ti wírò ẹ̀ lánàá kúnù ni wọ́n rí ló tààtàdù gbogbo ẹ̀nà e lọ́nà ọlọ́run kan náà là ń pé wàkọọlu wọ́n ti wírú ẹ̀rí o irú èsì tọ́lọ ń fọ̀ fáwọn tàná ọfọ̀ fún wọn tó ń wí tọ́jọ bẹ́ẹ̀ lónìí náà oní olúwa ní kíni kúl ìyàtọ̀ ń bẹnu méjèèjì wàkọọlu báwọn ti wínú kúl ìwà nẹ́bí wí ọ̀rọ̀ tèmi fún wọn ọ̀rọ̀ tèmi nìí kí lọ́rọ̀ tọ́lọ́un kọlbalmẹ́lata ibrahima hanifa wa ma kana minal mushiriki olúwa níwà nábi wí fún wọn o ọ̀nà kan ọwọ́ jàkọ́rọ̀ tọ́lọ́un o ẹmọ̀kí bí yọ̀bọ̀ bá wí wọ́n ní ọ̀nà kan ọwọ́ ọjà ọjà nú o náà ọ̀nà kan náà lọ́wọ́ àlìjẹ́ náà òun ni ọlọ́run ò se gbangba táwọn kan wí lánàá pé kúnù húdán àwọnà sọ́rọ̀ tààtàdù ẹwọ́ ah, níjà ìyàwúdí ni ìwọ́ sọ́lọ́n ló ń pé nàṣọ́rá ni ìwọ́ sọ́lọ́n ló ń pé èyí táwà náà ń wí lónìí sí kí nílẹ̀ yìí sí ẹnìkan sí eh, ọ̀nà ẹ̀sìn ti yínú tààtàdù ah, ìlà ọjọ́ ọ̀nà náà gbogbo yíwà àkúl ah, olúwa níwà nẹ́bì sọ fún ọ bẹ́ẹ̀lì ìtúnmà bá lè nù lárúbáwá ni pé in tí wọ́n wí wọn o kò rí bẹ́ẹ̀ o gbogbo bí tẹ́ bá gbọ́ tí lárúbáwá bá sọ̀rọ̀ tọ́ bá wá ní báyìí ìyẹn ni pé fààlà sí bí wọ́n sọ déhun ọ̀rọ̀ gidi ní ń bọ̀ yìí èyí tí wọ́n tọ́ ya orí àmọ́ báyí ìtumẹ̀ ni pé in wà kọbílà before báyí òun kọ lọ́rọ̀ in tó wà lẹ́yìn báyí òun ní kíni òun lọ́rọ̀ ìtumẹ̀ ni pé kò rí bẹ́ẹ̀ o bal ibrahima hanifa ojú ọ̀nà tọ́lọ̀un fi rán ibrahimu abul ambiya torí olè fẹ́ wá sínú làákà ìwà pé èése tọ́lọ̀un dápa nábi ibrahimu yìí tí ọ̀dákọ̀ annabi adama tí ọ̀dákọ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ní ti torí ipá wọn tí wọ́n sọ̀rọ̀ ìlànà ibi wọn ti jáde nù àti yahudi àti nasọ́ra kọ́dá àtàwà musulmi náà ẹni ó bí gbogbo àwọn annabi ọlọ́run tó ń kálukú wá ń pè pa ń tẹ̀lé wọn àtẹni tí ń tẹ̀lé wọn lóòdòdó àti rọ́ annabi ibrahim ló bí wọn torípa àwọn yahudi tani nìpìlẹ̀ tí wọ́n eh wọn la nabi yaqub ọ̀nà ni wọ́n ń pè ní israel àwọn nasọ́ra àwọn láwọn tẹ̀lá nabi isa aléhì sọ́látú wasalam lára bànú israel iná lọ́lọ́n ti yọ annabi isa jáde àwọn ọmọlẹ́yìn annabi wa muhammad sallallahu alaihi wasallam annabi wa muhammad jáde látara ismail òun wọ́n fi máa pà nábi ibrahim pé abúl àmbìyà bàbá àwọn annabi ọlọ́run olúwa ní kí lọ́lọ́run fi fún wa ń bí ẹ́ ẹ padà sẹ́yìn àwọn ilé ìbò ní ẹ̀rì tracy steps yìí èyàn ń sọnù ń bọ̀ láti ọjọ́ ọba nísìn ọwá dékùn tún yàíkọ́ mọ̀nàmọ́ wọn àṣẹ́fẹ́ mọ̀nà yàíkẹ́ ti sọnù o ìyànà adábàtà àti ẹgbọ́n wọn pẹ̀bẹ̀ ètò ògúnbọ́ ìbẹ̀lẹ̀ ti sọnù gbà wọ́n mọ́ lọ báyìí náà wọ́n padà já ẹ̀ lè já bẹ̀ẹ̀ bá fẹ́ mọ́nà ẹsẹ gíní torí bọ́rọ̀ ọlọ́run ti rínú kọ́ yé wa èyàn ní òun lọ bọ́yá government high school ní káfí sàpèjúwe àbí bọ́yá ń lọ pàkátà wa ń bẹ̀rún ibi ó ti yẹ kọ́ yà nígbàtí ọ̀nà pín sí mẹ́ta ń tò sí yà yìí níbi ẹmọ̀tí bí títì ti yà lẹ́yìn wá ń bí torí àwọn tí ó padà máa gbọ́ tí wọ́n sí ń bẹ̀ ìtumọ̀ tá ń wínú ibi títì ti yà ó ti sí ọ̀nà yẹn ibi ó yẹ ó yà sí kọ̀ ọ̀yà ó wá dáàrin ìlà yẹn wá ń sọ fún pé ìmúlẹ̀ lọ ọ̀nà kọ́ yìí ẹ̀bẹ́ nìkan ló bí ogun àwọn ànábì ọlọ́run yìí òun là nábì ibrahim ẹ padà kí lọ́lọ́run fi rán nábì ibrahim òun lẹ̀sìn kulbal millata ibrahim hanifa ní ti torí pé ẹ̀sìn tá nábì ibrahim sìn yìí òun náà ni gba àwọn ànábì ọlọ́run tó jáde lára ẹ̀tẹ́yìn yahudi lẹ tẹ̀lé ẹ̀yìn lẹ sí gbọ́ ẹ̀yìn nà náà àwọn tó jáde látara nábì ibrahim kọ́dà mùsùlùmí tó bá sí ti náà gbọ́ àwífóhun náà pé báyìí millata ibrahima hanifa padà ń bí èyàn bá ti mísì ọ̀nà àfikọ́lọ̀ tún mú a máa lagidi lọ pé àti bá tí wọ́n se nánu ṣe yàn wà wọ́n náà ni àwákà ń pín náà àwákà sí ń pín alìjánná àmẹ́ tí ọ bá wà ní alkùránà àti súnnà pé eléyìí lọ́nà eléyìí ní gbẹ́ sálàyé pé balmẹ́lata ibrahima hanifa torí náà ẹwọ bá al-Qur'an al-Karim ti sí ẹ̀mẹ̀ rẹ̀ níyè tó sì wà ńlá káì annabi Ibrahim ní pìlẹ̀ bọ́rọ̀ bá wá ń gùn tọ́jọ́ ń pẹ́ ìyapẹnú lè máa ṣẹlẹ̀ kí lẹ́ fi wá mọ́bólẹ̀ ti sí dí ẹ̀padà sí ìpìlẹ̀ bal millata Ibrahima hanifa oníkáwí fúnra wa lónìí àwa tò nínà mọ́ ń bẹ́ nìkan se mọ́ ń fọ́rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú ẹnìkan ní náà ti ṣaláìsí ní ìsìn ọlọ́nkọ́ mọ́sà kẹ ó ní inú àwọn kan tí ó níjọ táwọn èèyàn púpọ̀ mọ́ tẹ̀lé ni mo wá ń sọ fún mo ní àwọn àjọ yìí ń se nǹkan báyìí kọ̀dá àwọn àjọ yìí ń se nǹkan báyìí kọ̀dá ó sì jólóòtọ́ púpọ̀ láàrin mi pẹ̀lú ẹni náà nínú ọ́fíìsì rẹ̀ ni wọ́n ń sọ fún mi pé a ah, ó sì wá nídi táwọn fi ń se tí mọ́ láwọn ń se yíò ó nítorí pé àwọn rò ń ta wọn pé ní irú àwọn lápẹjúwe báwọn bá rí àwọn kan kọ́dà láwọn ma mú nǹkan kan lọ́dọ̀ àwọn ṣíà àwọn rí pá àwọn ṣíà àwọn ní haraka àwọn mú ihun <laughs> báwọn bá rí tàwọn súnfí náà àwọn <laughs> mú ihun máa bá rí ẹ̀yìn oún súnnà náà <laughs> àwọn múyàn òmùdá ẹ̀dìn tí lárúbáwá ń pè ní kí ni hátibú lẹ́ilẹ̀ ẹni tí ń sagi tí è dáná lóru lárúbá bá fẹ́ búyàn pé kọ̀dá nǹkan màmá wọ́n ní kí ni fàhúwá ẹni tí ń sagi ìdáná lóru ni yọ́ sa kí ni yọ́ sàsàkúsà èwo lẹ́ ń wulẹ̀ ń mú kí mú kí gbogbo ń tẹ́lẹ̀ mú kí yí ìmọ̀ló ti dìde òun lára nẹ́bùwa mohamed sallallahu ala'uwa bí ẹ bá ní haraki lòun haraka lòun wá kò sí o ní haraka tó tayọ annabi sallallahu ala'uwa annabi ti lọ jihadu fún rẹ kọmanda ogun lannabi bí ẹ bá ní bàádà náà lòun lọ mú lọ́dọ̀ sallallahu ala'uwa bí i bá sì ní kéwú lè mí fẹ́ máa kọ́yàn gbogbo àwọn sọ̀hábí ànábì ànábì lọ́kọ́ wọn kéwú torí náà balmillata ibrahima hanifa bọ́lọ̀n ti wí fáwọn yahudi pé ẹ padà ó sójú ọ̀nà ànábì ibrahim àwá náà ń wí gbogbo islamu tó pé gba lónìí e kíkó wọ́ dálẹ̀ ká padà sí pílẹ̀ irú èwo wasallam kọ̀dá oòrùn létí kí wọ́n bí musulmi pé ẹdákùnrù náà fílà tẹ́mà láwọn èèyàn ma yàn yìí ṣe ànẹ́bí yàn àwọn ṣe ọbáàdì ní ọbáàdì ní <laughs> pàtà ànẹ́bí ò ti yàn ohun ìrọ àwẹ̀tẹ́ ni wọ́n ma gbà yí ẹn ṣe àwọn tànábà wọn ti wí inú ẹ̀sìn tí ń bẹ láyé ń táwọn mọ̀ ń gbà wọn òun ẹ̀sìn yahudi àbí nasọ́rọ̀ wọn ni kúnú húdán ọba jẹ́ yahudi àwọn nasọ́rọ̀ ọba jẹ́ tẹ́hẹ̀tàdú ọmọ náà sọ́nà olúwa ní orí bẹ́ẹ̀ kúl bal millata ibrahim hanifa ojú ọ̀nà tí mo fi rán bàbá àwọn annabi ọlọ́run annabi ibrahim aleyhisalatu wasalam bọ́ bá dàrú nítòsí yàyín ẹpadà lọ pìlẹ̀ ẹ̀rí mú tuntun mọ́láwà náà wá ń wí alkùránì síṣẹ́ fáwọn tàná yọ́ mọ̀ síṣẹ́ fáwà tòní yóò sì síṣẹ́ fáwọn tọ̀lá irú báwà musulmi náà islamu ti pé gba lónìí orísìírísìí ẹ̀sìn ń kàlùkàn yọwọ́ bí ọmọ tuntun ni wọ́n ń gé àwọn ẹlòmí lọ́wọ́ wọ́n ń bọ̀ ká wọ́n láwọn èèyàn mọ́ se mọ́lúdí ànẹ́bì mọ́ wọ́n ni mọ́lúdí ti ṣe wù lókú kí ni gbogbo eléyìí bọ́bá wá dàrú tí ò lójútù mọ́ báyìí ẹjá wa náà wí fúnra bọ́lọ̀ ti wí fún àwọn tàná pé bal mẹ́láta ìbẹ̀rọ̀hìmá hàní ẹbẹ́ nìkan lọ́lọ́n fi rán ẹ padà lọ́ kàtàn gbésí ayé níjòlá annabi wọ́n ya fọ́tọ̀ annabi tí wọ́n ni wọ́n máa gbé kọrùn kí sallallahu alaihi wasallam alákẹ̀mẹ́jẹ́ èyàn ọ̀tán rẹ̀ èyàn gbọ́dọ̀ ma yẹ́ ọ̀sọ́ ju ọ̀sọ́ lọ ọ̀nà kan ọwọ́jà àmọ́nà kan lọ́wọ́ alìjánà ò bá ẹ tọ́bà ẹ̀kọ́ wọlé bẹ́ẹ̀ ọlọ́run ò ní dá padà sí wọn lẹ́nu èyí tó rí ó sí sọ́lọ́run lọ́zà ń pé a má fi kó o pé lọ́nà tó fẹ́ kúl balmẹ́láta ibrahima hanifa kí ló dé títà nẹ́bí ibrahim fi yàtọ̀ ọlọ́run sálàyé hanifa kí ni tó máa hanif ìtumọ̀ méjì làwọn àfọ́ onítẹ̀fsíru ma túnmọ̀ gbogbo obi àkọ́kọ́ tún máa ní rẹ̀ ní pé alìmá ìlú ẹn tí ọ yẹra kó ológun àwọn ojú ọ̀nà kan òun ló fi jẹ́ pé ní lédè lárúbáwá ẹni tí wọ́n ń pè ní alhanifu òun lẹni tí ò lè rìn gẹ́ẹ̀rẹ́ táwà máa pè ní amókùn tọ́dà bí ìgbà tí nkankan wọ́ ní ẹsẹ̀ rẹ̀ irú bẹ́ẹ̀ lárúbáwá ń pèrú ẹ̀ ní kíni alhanif ọwọ́ wọ́n ní túnmọ̀ hanifu tá nábi ibrahim jẹ́ ni pé àlàyé rẹ̀ bẹnu alkùránì kẹrìmù ẹbọ́ bá tí wọ́n ń se àwọn kankan gbà tó dé ànábí ibrahim jíjọ kan orí òṣùpá ní ọgbọ̀rọ̀ jẹ́ pé kọgbọ̀rọ̀ já àwọn igi táwọn bàbá mi ń bọ̀ yìí lọ́lọ́un eléyìí tí ó wà ń sánmà tóhun nìkan dádó tó tóbi yìí bóyá òun lọ́lọ́un ńgbọ̀ ya orí pélé iná tún parẹ́ ọlọ́run ọgbọ̀dọ̀ máa yọ ọkọ́ máa wọ̀ ó tún rí oòrùn ó àà eléyìí haza akbar eléyìí tí ẹ̀ tó bí yìí tí mo rí lọ bóyélé ìlọ́lọ́un ńgbò tún yá oòrùn náà wọ́ anábí ibrahim nílé iná ọ̀gbọ́dọ̀ jọlọ́un ní kúkúrú ìtumọ̀ hanifa anábí ibrahim ní pé ó gún rí kú níbo níbi gbogbo jẹgbẹjẹgbẹ tọ́ ìtumọ̀ tí ọlọ́run fi ń pa anábí ibrahim ní kíni tí fi ń pè ní ma ilun an kulle torok ìlà tọ̀ríkì tawhid ngbò orí gbogbo jákùjákù yí ọwá gúnrí kú òmí gbogbo ẹ̀ ọwá gbájúmọ́ kíni tawhidullahi azawajal ìmọ̀lọ́n lọ́kan ìsin ọlọ́run ọba lọ́kan kùlbal millata ibrahima hanifa lọ́nà kejì wọ́n ní bí ìtumọ̀ hanifu ti rí nípìlẹ̀ lárúbáwá nù báwọn lárúbáwá ti ń padà ń lo hanifu nù bí a bá rẹni tí ẹsẹ̀ rẹ̀ wọ́ wọ́n wà ní kíni hanif àmọ́ wọ́n nínú jìnlẹ̀ èdè lárúbáwá ní tọ́fà kí wọ́n tó máa pamọ́kùn ní hanifu wọ́n ní torí pé nípìlẹ̀ ìtumọ̀ hanifu ní almustaqim ìtumọ̀ hanifu ni kíni al-mustaqim ẹni orin tó dúó pẹ̀mbele tẹ́sẹ̀ rẹ̀ ọ̀wọ́ bí lárúbá bá wá rẹ̀ ní tẹ́sẹ̀ rẹ̀ wọ́ wọ́n wà mọ́ pé ní pé kí ni tàfá ulan ipé bí gbà tá ń sàdúwà fún pé è agbèrò dáadáa sí ọ èyí tí wọ́n fi rí ìyàn pẹ́sẹ̀ rẹ̀ wọ́n wá ná ah, ẹni ẹsẹ̀ rẹ̀ tọ́ irú ẹ̀làwà náà mọ́ wí yóò lóhun strong ni kọ̀fẹ́ pòhun wíkì bí lárúbá náà ti máa lónù wọ́n ni wọ́n a máa ṣe kíni wọ́n a máa ṣe tàfá olù kọ́dà nù tó gbajúmọ̀ ní àṣà lárúbá wá tó tún lẹ́rì ni pé bí àkékè bá ta ẹnìkan tí ń jẹ̀rora lọ́wọ́ ó kọ̀ lárúbá mo strongi ó sì ṣe gíní ó wíkì ni wọ́n ní túnmẹ̀ ẹ̀nu alhanifu huwal mustaqim a mọ́ nítorí pásá alárúbáwá ni láti máa ní tàfà ulu in tí wọ́n bá rí tí ọ̀dá wọ́n ma wá sọ tí ọ̀dá òun lọ́jọ́ padà wá gbajúmọ̀ pé amókun ní jẹ́ alhanif torí náà bá bá tú lọ́nà yí ó túnmọ̀ pé tọ́lọ̀un náà ni pé mustaqima balmillata ibrahima hanifan au ai mustaqima ẹni ó dúó déédé lànàbí ibrahim àbílọ́nà tàkọ́kọ́ náà ẹni ó gún rí kò ń bí gbogbo ọ̀nà tọ́ bá tí ọ̀ dáa tọ́wà gbájúmọ́ náà tọ́lọ́hun ọ̀nà nàbí ibrahim aléhì sọ̀látú wọ̀sẹ̀lẹ̀ níbi tá a yà lọ yìí ta ní àsá lárúbáwá ni alfa'alu awútafa'ul bí ẹ̀bá rí tí ọ̀dá kọmọ wá sọ kíni kọ ma sọ̀rọ̀ tí ọ̀dà asádáadá ní o a ma ń tí ń parẹ́ lọ láwùjọ ta ń gbé yìí bẹ́mi ti kéré mọ̀ iná mọ̀gbọ́njú mọ̀ lọ́dọ̀ àwọn ìyá wa pàtàkì jùlọ àwọn ìyá wa lóbìnrin àwọn òbí wa lóbìnrin báwọn ọmọ wọn bá se tí ó dùn wọ́n èyí tọ́pọ̀lọpọ̀ ń gbé ọmọ tí ẹ sí pè lónìí kí ni wọ́n ma wí ìwọ ọmọ olóríire yìí ìwọ ọmọ alálùbáríkà yìí ẹ̀ẹ́sì rí pé tí yáyí ń wí tó fẹ́ lè gba omi lójú rẹ̀ ni kìí sí pọ́mọ̀ iṣẹ́ tó dùn ma àmọ́kọ̀ fẹ́ wí tí ọ̀dá súnà nábì ni sọ́lọ̀lọ́ hmm? èyí tí ẹ ma gbọ́ lẹ́nu tí wọ́n ni pé olóṣì wọ́n mọ́ olóṣì ọmọ olórí burúkú yìí ìyá olórí burúkú òun náà ló bí ọmọ olórí burúkú torí náà dákun náà àṣà dáadáa ta bá lọ́dọ̀ àwọn òbí wa ń lẹ̀ yóò báyìí ẹja padà síbẹ̀ náà òun là máa sọ pé islam ọ̀wá kọ̀ndẹ́mù gbogbo nǹkan o níta annabi bára maka ti ń se tọ́ da annabi ní kíni ẹ máa se yíò lọ́ da inú tọ́ da kọ́dá mẹ́rin rẹ̀ wa nù súnà nísìn òun ni alfa'alu attafa'ul bíyàn bá rí tí ọ̀dá èyí tó fi wí tí ọ̀dá jáde ma wá wí gíní ma wí opposite ẹ̀ bí lárúbáwá ti ń pe amúkùn ní alhanif tí wọ́n ma pe alẹ́dígù wọ́n ma pe ní kíní asẹ́lì lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam torí pé bí tí a wa dé lónìí in wa nàìjíríà pọ̀ àmáfọ́ọ́fà wa náà kùn èmi lẹ́nu ìlú tèmi mọ̀mọ́ ní o àtẹ̀dẹ̀ tèmi gbọ́mọ́ o èmi orí bí wọ́n tí wọ́n ra wọn lé pè tó nàìjíríà pàtàkì jùlọ yóò báyìí kò sí ọ̀nà ta igbá sí pè fúnra wa bí a bá gbọ́ pé gómìnà àbí president jẹ́gà àbáwọn sínétọ̀ àwọn olórí ibú sínétọ̀ ìmọ̀ tún ti gọ́ọ̀nà ìmọ̀ ti yá wèrè kẹ́ tẹ́mọ̀ gbọ́lẹ̀nà ọmọ nàìjíríà nù ńgbà gọ́ọ̀nà bá wá yá wèrè tí ó fi tún lù sí dà ọba wa débi pé bẹ́lómi bá dédì mọ́tò rẹ̀ òun ló ní o tó kíkẹ̀ tí ó ti ti dáhùn èmi ọmọ tí ń so lórí mọ́tò yìí èmi ò ní o èmi ò rí ẹ̀yà náà tó kúndún èpè bí ti wà ni mo fi lára tí ń se wá náà èyí náà wà ń bẹ́ o lójú ayá annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi jáde pẹ̀lú àwọn sọ̀hábà wọn lọ́njọ́ kan ọ̀kan náà àwọn tó wà pẹ̀lú annabuwa muhammad sallallahu alaihi wasallam irú example ti mọ mú wá kán yìí mọ́tò kóhun gùnjọ́ náà dáàbà rẹ̀ ẹ̀sìn rẹ̀ kúnmi rẹ̀ ti ń gùn ẹmọ̀ké ó lè rẹ̀ ràǹkúnmí náà bó ti rẹ mọ́tò rẹ̀ ń náà tọ́ wá ń pọ́ lórí ibú kọ́rà bẹ́lómi bá fẹ́ sílẹ̀kùn olè rẹ̀ tí kọ́kọ́rọ́ tètè sí olórí ibú kọ́kọ́rọ́ olórí ibú lẹ̀kùn yìí nílé tó ń gbé náà sí ọ̀ta ń kẹsẹ̀ ni wọ́n ma wí wọ́n bá fẹ́ kẹsẹ̀ orin àbí gbogbo ń tèyàn ma ṣe ó fún jánu ọ̀dáhùn para tí ọgbẹ̀nu ni pé kóm ya mal'un ya mal'un nínú ríwáyà mi láàánàtúlọ́ àlèk <laughs> ní ma ń láàánà rẹ̀ ìtúnmọ̀ olórí bú tí wọ́n náà ń pè lẹ̀kùn rẹ̀ àti mọ́tò rẹ̀ àti kò sí ọmọ bíbí inú ẹlòmí ó ti gbé sí pé lẹ́mẹ̀wà lẹ́nu gbà lẹ́mọ́ yìí olóòsì ẹ̀wà ló sì pọ̀ arákùnrin wá wíńjọ́ yìí pé ọlá ánà nǹkan gùn rẹ̀ ànẹ́bì bá gbọ́ àdéhìtù tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni o bá nẹ́bì ti gbọ́ sọ́lọ́lọ́ ta ní ń gbéra nǹkan mi tí ẹ sí pé òun ọkùnrin yọ mọ̀ pé ọ̀ràn ni olóhun ní òun rò pé ordinary ni anábi ló mú kan bẹ́ ó sì kí ni ó mú kan bẹ́ látàs habna bí mal'un bọ̀bá nǹkan fẹ́ ma tẹ̀lé wa lọ ó fi èyí tó ti láànà yìí lẹ̀ sẹ́yìn mọ́ tẹ̀láwà mọ́ pẹ̀lú ràǹkúnmí tó ti ní kí láànà ọlọ́run ọmọ bá anábi ló ń jọun lọ́kùnrin tó mọ̀ pé àsọ́ràn lòun dá látàṣàbìnà bí malẹ̀rù mọ́tò olórí ibú ẹ̀rànkúnmí olórí ibú páàkì ẹ̀ wọ́n bá tẹ̀ láwá o àbí kí wọ́n rí ó sì jọ wà ń bẹ́ ẹjọ máa se ànábì lórí bẹ́ o wàlá tẹ́dìrú àlá àwùládìkùn wàlá tẹ́dìrú àlá kádàmìkùn wàlá tẹ́dìrú àlá àmúwálìkùn bá nábi ti tónù sallallahu sallam látẹ́dìrú wàlá àǹfúsìkùn ẹmọ́ gbèrà yí sí pè máa wàlá tẹ́dìrú àlá àwùládìkùn ẹmọ́ gbé àwọn ọmọ bíbí inú yí sí pè máa wàlá tẹ́dìrú àlá bẹ́lòmí ọba pé àwọn ọmọ ẹsẹ́ rẹ̀ kọ̀ lọ́rọ̀ rí lẹ́nu gbọ́ láwọn ọmọ olórí burúkú lọ wọ́n sì ń siṣẹ́ lọ́dọ̀ jẹ́ wọn kò rí náà àbíkọ̀ fẹ́ mo ti wí lè ń sọ lẹ́nu kọ̀ sọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo aná là ń jígbọ́ láàárọ̀ dénú ọjà gbọ́nù dé gáràjì mọ́tò gbọ́nù olóṣì olórí orí àwọn gíní mọ̀ ti burú léyìí tó ipá àwọn àfáà sálàfù àrínú wọn tó ní àwọn aláṣẹnu o ó ní bí n bá ládùá kan tó jájẹ́ bí idán tó dá mi lójú ládàkàtúhù lè sultan n bá tọ́jú ẹ̀ fáwọn tí wọn ọlọ́mọsáfọ̀ nà wọn torí yàwèrè wọ́n mọ̀ yẹ̀rọ lórí ibú òun làwọn náà fi gbádùn torí náà annabi sọ̀rọ̀sọ́lọ́m ní ẹmá se pè lè ra yín ẹmá se pè lè àwọn ọmọ yín ẹmá se pè láwọn òsìsẹ́ yín wà látẹ́dìrún ala àmúwà alìkùn ẹmá se pè lè dúkìá yín náà gbẹ̀lá annabi ti wí kalẹ̀ annabi ní torí kíni látúwáfikò sáàtàn fayústajábàlákùn kẹmọ́ wà se dédé wákàtí kan tó ìpọ́lọ̀ ní ó ní gbogbo tí wọ́n bá wí ń gbà nìkọ́sẹ̀ fayústàjá balakùn ọlọ́wọ́ bá dáhùn ọmọ tó pò lólórí ibú yọba yọ lórí ibú náà irú ya iná ni ó tún ma wá se wàhálà kí gbé gbà àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ti páàsì in kọ́dá wọ́n ti wọléèwé wọ́lọ́fàá ọ̀rọ̀ annabi lélé yíò bí ta ti yà lọ bẹ̀yẹn ni pé kọ́dà ní àṣà dáadáa àrí ti lárúbáwá bí lárúbáwá bá rí ẹni tẹ́sẹ̀ rẹ̀ wọ́n wà lẹ́ni ẹsẹ̀ rẹ̀ tọ́ òun ni mo láwọn ẹ̀yà wá lẹ́ yóò bá ní pìlẹ̀ náà yàtọ̀ o kọ́dọ̀ ọlá súnà nábínú sallallahu alaihi wasallam alfa'alu inú hadithi mi wà káàna yóò jíbuhu alfa'al inú ta nẹ́bí fẹ́ràn jù ní kíyàn ma sọ̀rọ̀ dáadáa kọ́dà borí tí ó dá ọmọ wípé dáa tí dáadáa ni torí náà ìtumà méjèèjì ní bẹ́nu tafsiru àwọn alfa ọlọ́nkọ́mọ́sà kẹwọn tí wọ́n bá ń túnmà gbogbo bí ọlọ́mbá ti ní hanifa kápadà sórí ayal ƙor'an ìkẹrìmù kúlbal mẹ́lẹ̀ta ìbìrọ̀hìmá hàní kọ̀dàrú ojú ọ̀nà tọ́lọ́un òun lè yí tí ọlọ́un fi rán annabi ibrahimu kí ló dé títà annabi ibrahimu yàtọ̀ lẹ́ẹ̀kan sí wà mẹ́kànà minal mushrikin annabi ibrahimu ọ̀pọ̀lọ́ méjì pọ̀pọ̀ kan nìyá pọ̀pọ̀ kan bàbá wà máa ká náà minal mushiriki àwọn ibẹ̀ fún wọ mùsùlùmí lónìí náà gbogbo ránwọ̀n tó kún ayé yẹjá pàtí ẹjá padà síbi islamu muhammad sallallahu alaihi wasallam òun nìkan lọ náà alìjánà o ọ̀nà kan ọwọ́jà ọjà nù ọ̀nà kan lọ́wọ́ alìjánà o anábi tún júwe fún wa lọ́nà ẹgbòmí tẹ́fì ma tí ń wípọ́ nà kan lọ́wà àlìjánà kìí sọ̀rọ̀ ààrẹ anábi lé wọ́n ya pátánì àbíbò yóòbá ma ń pè bátánì náà ni wọ́n ya bátánì nǹkan anábi <laughs> ni wọ́n ya ya ya ya bí ẹ̀sìn tó ń gbé wá yìí yóò pè 73 ọ̀nà eléyìí ó <laughs> <laughs> inú 73 72 lẹ̀kùn já ànámàní ọ̀kan náà ni lẹ̀kùn àlìjánà mẹ́ àsọ́nà kan lọ́wọ́ àlìjánà ọ̀nà gbogbo ọwọ́ já tàlìjánà o torí náà ẹ̀kọ́ ńláńlá lélé yìí o àwọn tàná ní kúnú húdán àwọnà sọ̀rọ̀ tààtàdù olúwa bal mẹ́láta ìbẹ̀rọ̀ kí ló lékítà náàbí ibrahim fi yàtọ̀ àkọ́kọ́ tẹ́ fi mọ̀ ní pé wà máa káànà minal mushiriki a jẹ́ pé n ta mú lọ́dọ̀ àwọn afọ́ òní òṣòlù fíkì wọn ní mọ̀fóòmùl ni pé gbogbo ẹni ọba ibrahim tẹ́bọ̀ ń bẹ lọ́rọ̀ ẹ̀ lọ́tún ẹ̀sìn rẹ̀ yẹ̀wò torí pé olúwo ní sọ̀rọ̀ kọmọ wì bẹ́ẹ̀ ibrahim wà máa káànà minal mushiriki tí wá ní jẹ́bọ tọ́rara ẹlòmí ọmọ gbẹ́lẹ́bọ òun gan sí lọ gẹ́ ẹlẹ́bọ ẹbọ tá alkùránì ń wí tọ́lá nẹ́bí ibrahim òsẹ ni pé kò mọ́ ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́n kó fún ẹ̀dà ọlọ́n tí ń jẹ bọ̀nù kílẹ̀ tọ́ọ̀tọ́ lọ́n alẹ́rìbáadà kẹyàn ọjọ́sìn fún ní gbogbo ọ̀nà ni anẹ́bí ibrahim ò pẹlòmí ìrí lẹ́yìn ọlọ́run ara ìtumọ̀ wà máa ká náà mìnà mùsùlùmí náà gbogbo ẹn tí ń bá ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ń pa náàbí ọlọ́run ní ń pè màláìkà ní ń pè ṣéwù ní wà máa ká náà mìnà mùsùlùmí ó ti yàtọ̀ fójú ọ̀nà tànàbí ibrahim tànàbí wa muhammad jogun ẹ sọlọ́lọ́hu aléhi wasallam gbogbo ọ̀nà ẹbọ tó bá fi lè wọ̀rọ̀ ọ̀yàn ò sí lójú ọ̀nà o ọlọ́nkọ́ má jà sọnù torí náà eléyìn ní túnmà ayà yìí nínú ìtàwọn àfọ́ onítẹ̀fsíru ma fi ṣe wá láǹfààní pé sábàbí ìtàyà yìí fi sọ̀kalẹ̀ ó nèdì àmá náà mo ti sọmaráìsì fún wa ní ìtọ́sẹ̀lẹ̀ gan ni pé àwọn yahudi wọ́n lọ bá àwọn mùsùlùmí pé ní kílẹ̀ ń bá kí gbogbo ìsìláàmù tẹ́lẹ̀ gbéwà yìí ọ̀dọ́ wa lẹ̀sìn wà kúnú hùdà bẹba fẹ́ wà lìjọ́nà yàúdí ní ẹsẹ o àwọn nàṣọ́rá náà wà bá wọn ni kúnú olúwa ní kúlbàlmẹ́láta ìbìrọ̀hìmá hàní ẹmọ́ ulẹ̀ wá rọ́kí ẹpadà sígbó ẹpadà sí orígin rẹ̀ gbogbo ìtawà náà ń wá kí lónìí pé wọ́n tún dá ní nǹkan báyìí asọ́ ẹ̀sìn di ìtẹ́yẹmọ́ lè manufacture rẹ̀ tẹbá wíwẹ́ lómi ga ìfilẹ̀ ọ̀bẹ̀yà wọn dáa ni ò tá ń dáa <laughs> ẹni ó lè dáyàn ní nǹkan lànẹ́bì torí ọlọ́run ò fi ọtọ́rítì òun lẹ́lòmí lọ́wọ́ òun ni ànẹ́bì nìkan ló fi lè jẹ́ lápọ̀bù pé mohammadun rasulullah òun nìkan lọ́lọ́run rán kọ̀rán káwà náà ké fúnra wa pé e ìfàsìkòrá rẹ̀ yí tó gẹ́ balmillata ibrahima ẹ padà sí pìlẹ̀ bí a bá gbérù kan wá fún ọ pé sànẹ́bì ìṣerú ilé ìrí sallallahu alayhi wasallam ọlọ́nkọmọ́sá sí rọrùn fún mi àtẹ̀yìn olúwa tó ń bá wa sọ́rọ̀ níbi ayà ìbákaná pẹ̀lú àṣẹ ẹ̀rí pé níbi ayà àtàkọ́kọ́ olúwa dájú ọ̀rọ̀ kan nábi sọ̀lọ̀sọ́lọ̀m ó ní kúl ya muhammad wa nábi sọ fún wọn balimillata ibrahima hanifa níbi ayà yìí ọlọ́nlò ní plural pé gbogbo àlúmà náà ẹgbọ́ ìtọ́lọ̀ kúùlù olúwa ní gbogbo àlúmà nábi sallallahu alaihi wasallam in tẹ́ ma wí òun ni pé amanna billah wa ma unzila ilayna wa ma unzila ila ibrahim wa isma'ila wa ishaqa wa yaquba wal asba in ta gbàgbọ́ òun ni tọ́lọ̀un fi ránṣẹ́ tọ́sọ̀ fáwọn annabi ọlọ́run ní ti torí pẹ́sìn àwọn annabi ọlọ́run ọ̀kan náà ni àwa tá ń tẹ̀ láwọn annabi ọlọ́run àwa là ń yọwọ́ àmá annabi ọlọ́run kan ò wí ojú kànàbì kan wá dé kọ́ wá ní ǹ òdí rẹ̀ ni gbogbo táwọn annabi ọlọ́run wá wí ọ̀kan náà ni òun láyà alkùrá fi pa wá láṣẹ pé bọ́bá ipẹ́ ń wẹ́ ni tẹ́ẹ̀tẹ̀ lélòótọ́ kúlù àmẹ́ná lèláà gbọ́lọ́ngbọ́ wà máa ń zílá ilẹ̀ ìnà àti tọ́lọ ń sọ kalẹ̀ fún wa ìyàn annabi alúmà annabi wà máa ń zílá ilá ibrahim kọ́dàkọ̀ yàtọ̀ fún tọ́sọ̀ kalẹ̀ fún tani annabi ibrahim náà wa ismail àtànnabi ismail wa ishaq àtànnabi ishaq wa yaquba àtànnabi yaqub wal asbat àwọn ọmọ tó jáde látara annabi yaqubu ni al asbat ọmọ méjìlá ni ọlọ́mbọ̀ annabi yakub aléhì sọ́látù wasalam gbogbo a méjèjìlá yìí lọ́lọ́n wá ní kí umma umma tó tóbi tọ́pọ̀ ọjáde látara àwọn méjèjìlá yìí òun ló fi jẹ́ pé ní gbogbo bànú ìsọ̀rọ̀ ìlà ìpìlẹ̀ wọn là nábi torí pé gbogbo ọ̀ràn bànú ìsọ̀rọ̀ ìlà látara àwọn ọmọ rẹ̀ méjèjìlá yìí ni wọ́n ti jáde àwọn lalkùrá ni ma wá pè ní wal asbab kọ́dà wà máa ú tí yà múúsá wà ìsà kọ́dà ń tọ́lọ̀ ń fa nẹ́bì múúsá náà yàtọ̀ kọ́dà ń tọ́lọ̀ ń fa nẹ́bì ìsá náà wà máa ú tí yà annabi yìí gbogbo annabi ọlọ́run pátá ọlọ́run òjò dàrú pé a ah, ńgbàtà nẹ́bì sí wà wí báyìí eléyìí kíni mẹ́sẹ́jì náà ní ìbùdó lọ́ha wọ́jì tẹ́nibù tọ̀gù ọlọ́run nìkan ní ẹ̀sìn ẹ̀sì jìnà sí gbogbo nǹkan míì tí wọ́n bá ń sìn lẹ́yìn ọlọ́run sábàbù nùzú ayà iná ní sábàbù nùzú rẹ̀ nù ilmi tafsir lójú ayà nẹ́bùwa muhammad sallallahu bí wọ́n bá dé tí wọ́n rí pé ilẹ̀ dẹ̀ ń bì kan tí ọ sáànẹ́bí tó sí ń bẹ́ tí ó sì sáwọn àgbà wọn sọ̀hábé tí ó já wọn wọ́n wà gbé àtàwòrátà wọn jáde tíra wọn wà pé ẹ̀já kẹ́rọ ọlọ́n fún yí bil ẹ̀bìríyà wàyùtàrjìmúnà bil àrọ̀bíyà in tí wọ́n gbé lọ́wọ́ èdè àwọn ọmọ wa túnmọ̀ rẹ̀ fún àwọn tí wọ́n ń ké fún léde larubawa àwọn tí wọ́n ń kéru rẹ̀ fún yìí wọ́n wá ń rìpọ́tù fà nẹ́bí sọ̀rọ̀sọ́lọ̀ pé wọ́n mọ̀ wí báyìí tí ká gbà wọ́n gbà bí ká mọ́ gbà wọ́n gbọ́ ànẹ́bí ní látò sọ́dẹ̀kú ahàlẹ̀kìtàbí wà látò kẹ́rìbóhùn wà lákìnkúlú àmẹ́nà bèláhí wà máa ounzila ilẹ̀ anábìlé sínú ẹ má wulẹ̀ pé in tí wọ́n wí rí bẹ́ẹ̀ ẹ̀sì má pé in tí wọ́n wí kò rí bẹ́ẹ̀ torí pẹ̀yìn ò ní tẹ́ẹ̀fì wọ́n tẹ́ẹ̀fì mà bọ́yá in tí wọ́n wí ọba amọ́ àbí ọba amọ́ àmọ́ bí wọ́n bá ní sẹ gba gbogbo ń ta wí gbọ́ èyí tẹ́ẹ̀fì ní jìtá lọ́dọ̀ ọlọ́run ẹ̀sá ni ah, àwàgbọ́ ọlọ́run gbọ́dé àsìgbà ń tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ bọ́bá ìpínlẹ̀ ń ké yìí <laughs> àgbà ọba ìsẹ́ ń sọ̀kalẹ̀ kẹ́yìn ń ké yìí wọ́n gbá ò torí náà hekima lánlánù ni pé yẹn bá sọ̀rọ̀ ọ̀sọ́dá o ọ̀sọ́dá o kí ni òsùnwọ̀n táàfi wọn kí làwọ́ gbá ẹnu dúndùn yẹn fi gba ọ̀rọ̀ òsùnwọ̀n rẹ̀ ni pé àmànàbìláyí wà máa ounzila ilẹ̀ ìlà sọ́bàntọ́lọ́ àgbàgbọ́ bí ọ̀bá sì ti bá ń tọ́lọ ń sọ kalẹ̀ mú àṣekíní àgbàrú ẹ̀gbọ́ annabi lọ kọ́ àwọn sọ̀hábà bẹ́ sallallahu alaihi kúlù àmànà wà máa ń zílá ilẹ̀ ìnà inú ayà láti gbọ́ pé in ọgbọ̀dọ̀ wá láti ibì kan wà máa ń zílá ilẹ̀ ìnà in ti ń jẹ́ sín tọ́lọ̀wọ̀n ọgbà lọ́wọ́ yàn òun ni tọ́lọ̀wọ̀n ṣe kíní ṣẹmọ̀ tó ma ń zílá ọsọ̀ kalẹ̀ ìyẹn ni pé nǹkan kan gbọdọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run òun ni ọ̀rọ̀ pé ẹjọ́ kílẹ̀ yìí náà rí sí mr akini kílẹ̀ dẹ̀rọ sí ọ̀rọ̀ yìí tọ́ bá jọ́rọ ẹ̀sìn o kọ̀ wọlé o in ti ń gẹ́sìn ni pé kí lọ lọ́hun sọ̀kalẹ̀ àmọ́ ẹjọ́ kílẹ̀ yìí rí sí ẹjọ́ ṣe kíní ṣe ó make sense ah tọ́ bá jọ́rọ ayé èyí ń lè wọlé àmẹ́ẹ̀rí tó bá dọ̀rọ̀ ẹ̀sìn kí ní gẹ́sìn wà máa òǹzìlà nǹkan gbọ́dọ̀ sọ̀kalẹ̀ ni pé bọ́lọ̀ ti ní kí ẹ̀sẹ̀ ni o oun tàà fi gbọ́ ilé yíye sí ẹja alkùrá ni ma túnmà ara wọn ni adábi ibrahim nù áyà míì nígbàtí anábi kí làdúrà tán nábi ibrahim ń se ẹ́ rọ́bàná takọ́bàl minna wà àrìnà manásíkà naam ibi ta fẹ́ lò nánu ara àdúrà tán nábi ibrahim ń bẹ̀lọ́n ọlọ́n ló ní ọkọ́lé o ọlọ́n lé ní wà ìdíyàrú fáríwú ibrahim al-qawaida min al-bayt amma nabi ibrahim o fi laaka ire so pe a nbi a se de a ko gboro ma gba in tun wa nbi olohun pe wa arina eh dakun kinu tun ma arina show us itun ma arina no dakun fi han wa arina manasikana bo lati sin o ile ni bó láti se o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kọ mọ́sálásí kalẹ̀ ọ̀tẹ̀léwà àríná màná sí kàná òun ni ó gbófin kalẹ̀ mọ́sálásí ọba tọ́lọ́un mú ọba tọ́lọ́un mú kọ̀kan bẹ́ẹ̀ bí bá fẹ́ jẹ́ bá nábi ibrahim ti jẹ́ lẹ́yìn ìgbà tọ́lọ ní ọkọ́ lé ọlọ́run tán tọ́kọ́ tán kí là nábi ibrahim wí àrínà mànásíkàná bí ọ̀bá sànẹ́bì mọ́láyé tí ra alkùránà tàbí fi ń bẹ kíyàn wá lọ bá wọn àfá àtọ́mọ̀ pé tọ ẹ̀dàkùn gbólámà se mọ́sálásí yóò àrínà mànásíkàná torí pé gẹ́gbí tí mo wí in tí ń jẹ́ ẹ̀sìn òun ni wà mọ́ oun zílà ilẹ̀ iná nǹkan kan wá látọ̀dọ̀ ọlọ́run tí ó sọ pé bí mo ti fẹ́ yìí at the same time mo ní ká ma wá wò pé ẹn kọ̀ bá dí ẹn ó mẹ́kì sẹ́ǹsì ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló mẹ́kì sẹ́ǹsì lọ́dọ̀ ti ẹni ò mẹ́kì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run nǹkan míì sì mẹ́kì sẹ́ǹsì lọ́dọ̀ ọlọ́run ó lè má mẹ́kì sẹ́ǹsì ti ẹ tọ́mẹ́ èèyàn ń fún ọlápẹjúwe rẹ̀ nísìn tẹ́fì mọ̀ pé kí ní ń gẹ́sìn wà mọ́ òǹsílà aliyu bin abi talib inú àwọn ọ̀gá wa àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá yọnú sí àti gbogbo àwọn sọ̀hábá ẹwọ ọ̀rọ̀ hikima aliyu níjọ́ tí mo ti mọ̀ pé ọ̀rọ̀ agbárí káàfi sinlọ́n wà mọ́ ounzila kódè yẹn lè lẹ́kọ́ lọ́nà bòmí o lè jó ní má jìnlẹ̀ torípọ̀lọpọ̀ àìmọ̀ wọn ara ń gbà míì bẹ́lómi ti kẹ́kọ̀ọ́ débì kan lọ́nà àyè tiẹ̀

kó tó sàlùwà láti ò nídi kọ́bọ̀ o lè fi ọwọ́ omi tí ń bẹ lọ́wọ́ rẹ̀ o lè fi pa àlíyù ní wọ́n ń retí pé ń bolà nẹ́bí ó fò mẹ́pa mọ bá rí ànẹ́bí ń fò mí nù orí kíni orí kúfú àá àlíyù ní laukana dínú bí ráàyì lakana asfalul aula bilmasimin ala bọ́bá ipá gbárí láì tó ni <laughs> níbi ah, tẹ́yẹ ń tẹ̀mẹ́lẹ̀ lọ́yẹ kí bàbá ti ẹ̀fọ́ mi nù kankan èyí tàà ń tẹ̀mẹ́lẹ̀ ń lọ́yẹ kí a nù mọ́ á sí bóhùn lànẹ́bí ní bá nù àṣẹ tí ń jẹ́sìn ni wà mọ́ gbogbo ẹn tí ọba ti gbà bá ìdákun lọ gbà ọba fẹ́ sin lọ́hun tó tọ́ ó dè èèyàn mo ti wí ó lè nímọ̀ lọ́nà bòmíì bí a bá rí ń tẹ́lò mí ń fi làákà ìdàrú láwọn mẹ́sálásí mi kí ma mọ́ tó gbé kalẹ̀ o ti fi sáyẹ́nsì tẹ́ bínú imam kò lè rí báyẹ̀ náà tọ́ bá jọrọ ẹ̀sìn wà mọ́ ní tí mo wí ní mo mẹ́ni ẹ̀ ní pé orí bẹ́ẹ̀ lóòtọ́ ni o kọ́dà nǹkan mí wọléwò pé kò mẹ́kì sẹ́ǹsì ọlọ́run sì ni tó mẹ́kì ẹ̀ lọ́dọ̀ tòun náà òun ní bá bá fi sẹ́ǹsì ma nẹ́bí adámọ́tò bá líyù ti rò ìlàwà náà rò wípé gíní ya ìfà tọ́ tàbà tí ẹ̀ ibi tí èyàn fi ń tẹ̀hún yẹ ká mọ́ fóminú ọlọ́run àǹzálà rẹ̀ wà se gbogbo ọjọ́ jímọ̀ kò sí èméjì mẹ́ ìjọ jímọ̀ ilẹ̀ anẹ́bí wá ní ẹdú o inú tọ́lọ̀ ńlẹ̀ dánwò ní pé èyàn gbọ́dọ̀ mọ́ gbà ìjọ jímọ̀ nìkan làùká na dínú bẹ̀rẹ̀ ọba ìgbágbárí láàfi tó ẹ̀sìn ni ọya a máa dára awẹ láwẹ̀ ẹjọ jímọ̀ gbogbo ẹni tí ń dáyàn láwẹ̀ jímọ̀ ń sẹlọ́un ni ànẹ́bì ló wíwẹ́ pé ẹ̀rí àdúrà ìjọ jímọ̀ ní ẹwà gbáwẹ̀ ní àwẹ̀ lẹ́fi gbá lẹ́fi ìjọ jímọ̀ ànábìlé wọ̀ ní àbí ọ̀tán èyí òun nẹ̀kankọ́ ànábì ni bíyàn bá sì ń sun gbogbo ọjọ́ yòókù tó wá ní é onílòrú jímọ̀ ẹ̀dàkùn ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ mọ́sí onílòrú jímọ̀ ànábì lọ́n sẹ lọ́un ní òsìn haramu ní kíyàn ọmọ kírun lóru jímọ̀ nìkan kọmọ kí lóru mi haramu ní kíyàn ọmọ gbàwẹ́ ẹjọ́ jímọ̀ nìkan kọmọ gbàjọ́ mi àṣílẹ̀ òká nà dínú bẹ̀rẹ̀ àbá ìpagbárí láàfin tó ní ọpósìtì làwó pé ọdí mélòó ọdí mẹ́ta ẹjẹun wí kan sí kádọ́mbẹ̀yìn náà lónìí toró se pàtàkì ọ̀pọ̀lọpàá bá gbélé iye yọ́nyẹjú ogbo wàhálà tàn rí ń bí ẹ̀sìn tí ọ̀yẹ kó di wàhálà ẹni ọba yóò listing kó listing ẹni ọba yóò sọ̀rọ̀ ní kọ́ sọ ọ̀rọ̀ ẹni tí ó bá sì sọ náà mọ́ sọ ti fẹ́ ẹnú rẹ̀ ìntọ́ sọ fún wa ní wà mọ́ ìntọ́lọ̀ ń wí ní o bá nẹ́bì ti wí ní o sallallahu alaihi wasallam kí lọ dájú lọ́rọ̀ tẹ́yàn máa ké òun al-Qur'an al-Karim anábi wá nínú hìtù ọlọ́n gbọ́dọ̀ dánwò ọkọ̀ fún mi an akara al-Qur'ana raki'an aw ńgbò lè yẹn súnmọ́ jù gbogbo ẹ̀lá anẹ́bí wí anẹ́bí nígbà tẹ́ yẹn súnmọ́ lọ́n jù ọ̀nìgbà tó wà ní ìforíkalẹ̀ sẹ́mù bá bá tó pọ̀ bẹ́ a pé é ìzìbò kan ìsù kan mọ́ fẹ́ ké ní níforíkalẹ̀ tí ń súnmọ́ lọ́n mi ọba ìgbékilẹ̀ <laughs> ẹgbẹ́ ẹjọ́ kí ni contribution tí láàmà fi sin lọ́hun gbogbo nǹkan wọ̀nyí òdí rẹ̀ làwọ́ ma wí ńgbàtí yẹn súnmọ́ lọ́n jù in tó wá ń ké ọ̀rọ̀ tó dáa jù ọlọ́run wá lóhun ọ̀fẹ́ ńgbà wà mọ́ òǹzì in tí ń jẹ́ sínú o ẹ̀sìn òun ní kí lọ́lọ́run sọ̀kalẹ̀ torí ẹ̀ ló fi rán àwọn ànẹ́bí ọlọ́run ló fi fi tíra rán wọn torí náà dákun gbogbo bí tí ọ bá kù sí tẹ́yìn ò tí ìmọ̀ sẹ̀sìn wà mọ́ oun zílà ilẹ̀ iná lọ fúra sí gbogbo tí ń jẹ́ bídíà òjùbáhùn náà lọ ìpìlẹ̀ bídíà kò sí mọ́ oun zílà náà ni ẹnìkà àwọn kan náà wọ́n kàn rò pé ẹjá se báyìí yóò dáa yóò tẹ́ ọlọ́run lọ́rùn bí ọba tẹ́ ọlọ́run kọ́ ẹjá fàwọn examples tí mo mú wà yìí wọ́n náà fi wọ́n dákun mọ́tàn rẹ̀ ibi tẹ́yàn ti súnmọ́ lọ́njù ìwà ń ké tí ọlọ́run fẹ́ jù ọlọ́run alóhun ọ̀fẹ́ bẹ́ ọjọ́ tọ́ dáa jù èyàn wá ń sin lọ́run jọ náà nìkan ọlọ́run ọ̀fẹ́ bẹ́ ti wípé lọ́ọ̀ká nà الرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلى ọba ìpé agbárí la ma fi tó ẹ̀sìn ní ìsàlẹ̀ kúfì lọ́yẹ ká nẹ́bí oní a máa pa kìí sókè ẹ kò sí tó jó rí bẹ́ẹ̀ jú pé ẹ̀sìn ní a mọ́nà bè láàáhì wà máa ń zìlà ilẹ̀ iná ọlọ́nkọ́ mọ́sàsẹ́ rọrùn fí mẹ́ àtẹ̀yìn o inṣá allahu ta'ala aya ina la continue ní ọ̀túnla hádá wallahu alam wasallallahu wasallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in <laughs> tafsiru abasina bere asinu yayi